واعتبروا من سرعة مرور الليال والأيام فإنها من أعمالكم وهي خزائن أعمالكم وفي يوم القيامة تكتب هذه الخزائن لكم فالمؤمنون يجدون بخزائنهم العزة والكرامة والمخلصون يجدون بخزائنهم الذلة والإهانة ومن حفاظا لها من خزائن تقوى الله سبحانه وتعالى ومن الأعمال الصالحة قبل أن تبلى في انتهاء أجالكم بالحمص قريب كنتم تعيشون في شهر عظيم وموسم كريم وهو شهر رمضان المبارك عباد الله وما شهر رمضان إلا زيادة في عمر المسلم وفي عمله يغتنمه في الخير فلينظر كل منا من مر به عليه شهر رمضان من عمل صالح حاول منك الفريق فإن كان عمل فإن كان عمل فيه عملا صالحا فليحمد الله سبحانه وتعالى وليوصل عمله بباقية عمره ولا ينتهي عند رمضان ومن كان مخلصا في رمضان فباب التوبة مفتوح فلا يخلص من رحمة الله سبحانه وتعالى فليتوب إلى الله سبحانه قال سبحانه وتعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر ذنوب جميعا إنه هو الغفور الرحيم عباد الله وليس عمل المسلم مقصورا على شهر رمضان فقط وإنما عمل المسلم مستمر من حين يبلغ الحلم إلى أن انتهاء الله إلى أن يتوفاه الله سبحانه وتعالى سبحانه وتعالى لنبيه محمد صلى الله عليه وسلم بقوله وعبد ربك حتى يأتيك اليقين أداكم الله با عليكم يا الله ويا جيجات الله وبعد محمد صلى الله عليه وسلم أي رسي الله با èyí ma jẹ́ kókó kúpa wa ní ọ̀sán yìí òun náà àti ìgbà rẹ̀ Ramadan náà kaba yìí alhamdulillah kí ló kù lẹ́yìn Ramadan kí ló kù táyé bá tún ṣe lẹ́yìn Ramadan eléyìí ìrántí ńláńlá ni ó ẹ̀ka ọ̀ràn alétí ìgbà tó lómi ti parí àwẹ̀ kò rẹ́ nípa kéèsì ẹ̀ sí pé kí ló kù tẹ̀ kí n tó ṣe lẹ́yìn Ramadan jàmá mùsùlùmí àkíyèsí ńláńlá nílé yìí tàbí pèrè àwa sí o. ẹnì kọ̀ọ̀kan wa ẹjí ká wòye sí báwọn ọjọ́ àríwá ti ń wá tètè lọ bẹ́ẹ̀ ẹjí àwọn wòye sí òun ká máa wòye sí ọjọ́ ń wá tètè lọ bẹ́ẹ̀ tábà ń wòye sí àárín kò sí kankan tí ń jẹ lílọ ayé bí ti pé wa náà lè fi ń kú báyìí bí táǹkà ọjọ́ táǹkà ọ̀sẹ̀ táǹkà oṣù táǹkà ọdún jẹ̀mọ́ àti ìdínlá ni nínú sẹ̀mí àríwá ní dídùn. eléyìí ń ṣe nǹkan tó mọ̀ fi ṣeré nínú tí islam kàkún láyé kọ́mi ẹ̀ gbọ́dọ̀ kàkún òun náà àlùwà ìsẹ̀mí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí mùsùlùmí ó ṣe máa wo sẹ̀mí ayé ó yàtọ̀ sí bí ẹ̀dí èdè mùsùlùmí máa wò ojú táwọn àfáà ká máa fi wo sẹ̀mí ayé ojú tó jáde pé ní tó bá ti lọ́nà sẹ̀mí òní kò padà síbẹ̀ mọ́ nítorí ká ti lánàá bàbá ti ṣe nínú sẹ̀mí ayé ìsìláàmù ó ti kọjá nù kó lè bá yí wa dáadáa ọ̀rọ̀ àǹfààní àti lánàá lọ́wọ́ ó wá dò ní ọwọ́ àgbẹ̀ kọrin náà lọ́wọ́ dọ́dọ̀ rẹ̀ ó sì tilẹ̀ lọ́wọ́ lórí gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀pọ̀ ọ̀sẹ̀ àsìkò yìí nìṣẹ́ wọn kọjá pọ̀ ọ̀rẹ́ ti ṣe. àbọ̀tẹ̀ fojúkéré ọ̀sẹ̀ tó ìtẹ́ ní mùsùlùmí yàtọ̀ sí ìtẹ̀lù gbogbo ẹ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn. mùsùlùmí máa ń ronú bí islam ṣe gbé kalẹ̀ kó máa ń ronú àwọn onímọ̀já máa pín ẹni sẹ́mi ayé wa níta lè fi wé ó dàbẹ̀ bí káńdù ni. bàbá ti san káńdù báyìí bẹ́ẹ̀ ti sáná sí ni bẹ́ẹ̀ bá ti sáná sí báyìí yóò máa yọ tó bá yọ ni ò ṣe dá padà síbẹ̀ èyí tó ti kọjá ló tẹ̀lé ayé wa ó ti lọ lọ́lọ́ kò sí ká padà mọ́jọ náà òun ló fi jẹ́ pé bí àwọn ọjọ́ tí ń wá tí ń lọ tí ń yára wọn lè táwọn ọmọ pé àá abíyá àgbàrẹ̀ tọ́lẹ́nu subhanallah inú tẹ̀lé ayé wa ló dínkù lè jọ náà ẹni tá a kọ fún pé àwọn ọmọdánà tí ó gbà ní gbogbo tẹ̀mí ayé ọgọ́rùn-ún ni olùgbò tá a sí fún ọgọ́rùn-ún lóòótọ́ kó mo ní ìmọ̀ ìgbà ó sọ pé tẹ̀lé ayé rẹ̀ bóyá bí one hundred and fifty years lálẹ́rù lálẹ́rù àmọ́ irú ẹni bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ bí ṣe ń yára náà nù ó ti lo eighty nínú ọ̀rọ̀ tó bá ní yóò láyé mọ̀ pé ọjọ́ kan bẹ eighty ó padà pé ábọ̀dì bọ́dí kò wá tẹ́ tó mọ ọjọ́ tó dá fún un kò tẹ́ tó mọ iye ọ̀mọ̀gbọ́n tí ó lò láyé lọ kò sẹ́tọ́ mọ́ bàbá wa mọ́ tó bá rí bẹ́ẹ̀ iṣẹ́ dáadáa tá à ń ṣe àgbọ̀dọ̀ fi mọ́nà ọ̀rọ̀ nìkan àti ìdínà ńlá ìjẹmọ́ gbogbo aláwọ̀ pàà dáadáa lọ ọ̀rọ̀ náà o kò sẹ́tí o àgbọ̀dọ̀ fi iṣẹ́ dáadáa wa mọ́nà ọ̀rọ̀ mùsùlùmí lẹ́ẹ̀kan sí sí bíbọ ayé bí ìtàlẹ́fiwé nínú àwọn ìtọ́ ti lọ́ọ̀nì nínú àwọn àkóṣí tí wọ́n ń kó sẹ́ta àti sàkóṣí iná ilé yìí jẹ́ ní kọ̀kan wá ṣe wọ́n mú pamọ́ fún wa wọn ò lè fi tèmi wọn ò lè fi ṣe tiẹ̀ wọn ò lè fi tiẹ̀ náà wọn ò lè fi tèmi o kálukú oúnjẹ ti máa ń ṣe o ẹgbẹ́ jẹ́ mùsùlùmí òdodo tó bá ríra rẹ̀ pé alihamudulilayi rọ̀bìnrin alamin pé nínú ọ̀dọ́ náà yìí gbogbo tó yẹ kí n ṣe mo ṣe tó wòye bẹ́ẹ̀ ẹ̀ ti mú ẹni bí bàtí sọ̀rọ̀ yìí lọ́dọ̀ ó yẹ kó ka Quran ó kà mùsùlùmí ò ka Quran kú tó gbọ́n ẹ̀ nípa omi ò kà kò sí ìwò yìí ẹni tó sì sí wò bí ọ̀rọ̀ náà ti parí kí ló ṣe òfin kan ó ti dọ̀ọ́dún mi kò yẹ kó rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ mùsùlùmí ń ta wá láyé àwa ṣe náà ní ọ̀rọ̀. ìta wa ti láyé àwa ti náà ni o àwa kírun láyé ni àwa ti dáadáa láyé ni àwa dùn ọmọ laye láyé ni ọ gbọ́dọ̀ ọmọ náà yìí ìjọ ti láyé lẹ́nu ẹjẹ wa ti ẹjẹ wa padà sí ọmọ náà ká kẹ́kọ̀ọ́ láàrin àwọn mùsùlùmí ká gbìyànjú tá ń pè ní ìṣọ̀kan wa tá a jẹ́ mùsùlùmí ó pàtàkì púpọ̀ wahdatul muslimin káwa mùsùlùmí ká ṣọ̀kan àwa lè rò ó pé kò rọrùn láti ṣọ̀kan ó rọrùn àfi tó bá jẹ́ pé ọ̀kan ọ̀kọ̀kan ló wa ààrẹ́dì láti jọ kànkan lókun. sábà wo àwọn ọjọ́ tí bẹ́ẹ̀ ló ti náà níjú ẹni tí ti ti bẹ nílùú nílùú àgbàdo àná àmà láwọn ẹni ti yà yà yà yà yà yà. oníkàlùkù wọn wá rẹ̀ gbà mí wọn máa mú wá ní àwọn gbogbo tó ń bára wọn sọ̀rọ̀ pé wáhádátù lè mùsùlùmí káà mùsùlùmí ká ṣọ̀kan ẹ̀rì kó rọrùn fún akásọ̀kan o kọ́dà bá a bá ní ṣọ̀kan bó ẹgbẹ́ kó rọrùn fún ayé àmọ́ ìwọ̀nba díẹ̀ lára ọ̀gbọ́n àwọn eléyìí aláṣẹ ìlú ni wọ́n fún òfin kọ́dà àkọ́mọ́ wa àbí káàrí wọn ní aláṣẹ ètò òun òfin àkọ́mọ́ wa nínú ọmọdé ọ̀sẹ̀ gbọ̀ yìí àbí ká gbà lọ yìí anabi sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam àlejò bẹ́ẹ̀ bá gbáwẹ̀ ẹ̀rú ti kẹ̀kẹ́ gbáwẹ̀ bẹ́ẹ̀ bá ti dáwẹ̀ náà dúró ẹ̀rú ti kẹ̀kẹ́ ṣàdúró àlejò wa ni wọ́n gúnmọ̀ alaykum ó wá tètè ńgbà míì kó jọ ọjọ́ kó sú kí kùrùkùrù wà lójú ọjọ́ kẹ́ ẹ má rí àmọ́ tó bá di twenty nine lẹ́bẹ̀ẹ́ sí wa bẹ́ẹ̀ bá wá rí twenty nine ni àlejò jámọ̀ pé ó ṣeéṣe kí kùrùkùrù ó di ẹ má dààmú ara yín fáfùmí lọ ìdàtà ṣàbẹ́rì àlàsínà yà ọ̀nà ìgbà ẹlẹ́bà wa ká ṣàbẹ́rì fún fi ọ̀sán gbà ní súnà ní muhammadu sallallahu alayhi wa sallam olófà eré gbogbo agbóni lérí olóòsì ti yapa púpọ̀ nínú àwọn ẹ̀fìn àti jàbáríyà ni àti ànàbílà ni àti sàtàníyà ni kọ́dé súnà náà àtàwọn tí èsì súnà gbogbo àbàkàlájọ máa wẹ̀ ó tún fi agbóni kankan lànà bẹ́ẹ̀ agbórí الكتاب والسنة وفهم أصحاب النبي صلى الله عليه وسلم. إذا sallam. idan sábà ń pè sí ìjọ kan mùsùlùmí ìjọ kan كذا كذا. ọmọ bẹ́ẹ̀ pé lérí kí ni lérí kí ni kájọ kan lérí. títà máa bọ̀ wá fẹ́yìn ṣe ní nọ́tíwájú rẹ̀ láti bá kọ́ níbu ṣe kọ́ níbu rẹ̀ láti bá nọ́tíwájú ṣe tẹ̀bùlídìí ọ̀rẹ́ láti bá tí a mọ̀ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àbẹ̀rẹ̀ gbogbo àlà ń pèpè sí wàhálà ọ̀nà lẹ́rí tí láwa sọ̀kan lẹ́rí wàláyé àrí alẹ́bíṣọ́ aláhùn àlùwàsàn ó ti yanjú ọ̀rẹ́ alàlìkìtà wà súnà wà fàmí àbí nàbí ìsọ̀rọ̀ aláhùn sọ ẹjá lórí rẹ̀ ẹjẹ́ sọ̀kan lẹ́rí tí lànàbí sọ kábẹ́rẹ́ wàláì tá a bá dúró eléyìí kò sí tẹ́ǹtì ní ìyapa mọ́nú islam ìyapa wọ́n kéré abiola wọn bá mọ́tàfà bọ̀ wọn lọ ẹláyé àyọ̀lá. bákan náà inú ẹ̀kọ́ tá a tó rí kọ́ Ramadan tá a fẹ́ ká máa lò lọ lẹ́yìn àwẹ̀ yìí òun náà ní pé asọ́bùrù wàṣẹ́lì ọ̀pọ̀lọpọ̀ sùúrù ó ti bàrà púpọ̀ wàláì àwọn ẹni sùn nínú àwẹ̀ àwọn kan bẹ́ẹ̀ torí àlẹ́bí sallallahu alaihi wasallam olùdẹ́ bá ń gbà rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan máa bú ọmọ bùrì bó bá yọ ọjọ́ bó bá yọ ọwọ́ ìjà sí ọ àlẹ́bí nípa kúlà ànẹ̀sọ́ ẹ̀ ànẹ̀sọ́ ẹ̀ sọ fún mi ń gbà rẹ̀ àlẹ́bí tó wá sọ bá rẹ̀ tó wá sọ fún akókó àwẹ̀ ká bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ pé àátúwá gbọ́ mùsùlùmí bọ̀ kọjú síra wọn òṣìṣẹ́ lọ sallallahu alaihi wasallam onímùsùlùmí àti mùsùlùmí ìdájí tàwọn jẹ́ á àlùmùsùlùmí bìtẹ̀ ìfìhìmà ìlàhùmá ìlàhànà. Àlẹ́bí sallallahu alaihi wa sallam ó ń dájú mùsùlùmí àti mùsùlùmí àti kọ́lù yàtìrà wọn báyìí. Àǹtà mùsùlùmí ọ̀wà mùsùlùmí ẹ wá kọ́lù yàtìrà yín bìtẹ̀ ìfìhìmà ẹ wá mú kànyà lọ́wọ́. Èé ti dandan ni kó jẹ́ ìjà bìtẹ̀ ìfìhìmà kọ́lù lè dókúta. Bìtẹ̀ ìfìhìmà kọ́lù lè jẹ́ igi. Ẹ̀wọ̀n kòbùrà yín kọ́lù lè jẹ́ tẹ́ẹ́ النبي صلى الله عليه وسلم فقل لهما من حالنا فقل لهما من حالنا ìkéde kejì wọn wọlé wọn ọba àlẹ ló sọ bẹ́ẹ̀ bó bá ya kúkú lọ àwọn sàbí wa bẹ́ẹ̀ pé ọdà agbọ́sẹ̀ni tí òun tẹ̀ wá pààyàn fàmà bá lù lọ túùn ẹni tó pààyàn àti láwọn ẹ̀dínwó pé ní ìbá pààyàn ló wọlé fàmà bá lù lọ túùn yà Rasulullah ẹni tán á pa bóòlù ń tó ti wà lọ́rọ́ tó lọ́wọ́ nípa kì lámù mọ́ hali náà alẹ́bìnrin náà mo pàrọ̀ ọ̀dà tọ́ta tọ́ṣìlè èròǹgbà tiẹ̀ náà tó náà fi yọ gidi ẹ̀ sí kéwìké lérí òun náà tájẹ́tì àti pààlù ajẹ́pẹ́ tó kó yọ bí hadith yìí òun lè jẹ́ pé ọmọ ìyá rẹ̀ kọjú ìjà sí ìdìbò náà wá dìde kèé pò náà fẹ́ pa láti fẹ́ jù fẹ́ sùúrù lérè púpọ̀ ẹnà ọ̀gbọ́n ẹ̀mẹ́ àsọ̀mìlì olúwanímọ̀ ẹ̀yà mi bípẹ̀tẹ̀ mi ọlọ́ọba ìkúlọ́wọ́ mi àti tó gbé ẹ̀ ẹni pẹ̀pẹ̀ tó bá ní sùúrù nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ náà ẹ̀nà bákan náà náà ẹ̀kọ́ tá a kọ́ náà ẹ̀yẹ́ mẹ́jà sílẹ̀ lọ́jọ́ yókù náà ìfẹ́ àmú miskin wàlúhàrùmọ̀lá wàlúhàìtàm wàlúhàkọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ náà ẹ̀ tá àfẹ́ kó máa tá àfẹ́ kó títí kó stọ̀ọ̀ àwọn tí ò ní àǹfọ̀n lóúnjẹ náà rẹ̀ àṣàlọ́dà wọ́n wá lọ fi oúnjẹ kátálíkà mọ́lé bí islam ṣe wà nù a máa ń fọ oúnjẹ kátálíkà mọ́lé ni ìlú tó bá jẹ́ ìlú mùsùlùmí tí Ìlọrin náà ìlú ti islam pé kò yẹ ká máa ráhùn kálíkà tó máa tọrọ oúnjẹ káàkiri kò yẹ ká máa ráhùn aláìní lẹ́sẹ̀ títì àwa tá a bá ní àwa lẹ́ka mojú sí wa wa subhanallah wa bíi ẹ̀dá òtún ọlọ́run ara ẹ̀sìn lélẹ́ ìwá o ọmọ ìyá rẹ̀ èyí ìgbọ́dọ̀ máa pápọ̀ máa wò ó òṣèlú Muhammad sallallahu alaihi wasallam alẹ́bí wọn lọ́ọ̀lì náà nínú wọn lọ́ọ̀lì náà nínú mi alẹ́bí wa wulẹ̀ ẹ̀ka bẹ́ẹ̀ alẹ́bí mo fi ọlọ́ọ̀bà mi búra èyí ṣe lòdì òdòdó alẹ́bí pa ẹ̀rẹ́ ẹ̀ka ó kọ́ náà búra èyí ṣe mùsùlùmí òdòdó ń tọ̀ wọ́n ní táà ní tọ̀ wọ alẹ́bí sallallahu alaihi wasallam tó ẹni òkú ló jọ wò tó máa ní kéèsì òdòdó ní ẹ́ kò ní kàmáà lónìí náà tọ́ba láwọn tí máa ní wọ́n pè kán jáde ẹni wọ́n gbọ́ jáde ọlọ́run wà lẹ́nu tàbí tọ́ wọn Muhammad sallallahu alaihi wasallam àlẹ́bí wọn jẹ́ pé ìmọ̀tọ́ yóò gbà tọ́ sùn lálẹ́ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ ọ̀sùn mọ̀pá máa fáwọn tí wọn ò ní ẹjẹ́ àmọ́ fún wọn ló yẹ o nílùú Islam kò yẹ ká máa ráwọn èèyàn lẹ́sẹ̀ títí kama tọrọ yẹn bá a ti ṣe náà wẹ̀ náà ara ń táyà fẹ́ kọ́ wa nù àwọn ìpín lọ nísìn àwọn tálíkà mọ̀hálàlá wọ́n tó káwọ́ lé nínú bákan náà kò tán sí bẹ́ẹ̀ lára àwọn tó yẹ ká ṣe lọ́mọ gan òun náà ni ààwẹ̀ gbígbà gẹ́gẹ́ fún ara rẹ̀ ó láǹfààní títí fún mùsùlùmí ó láǹfààní títí fara ẹ̀ gbọ́ ọ̀rọ̀ gbígbà عليه الصلاة الله عليه وسلم قل من صام رمضان ثم اتبعه ستة من شوال كان كصيام الدهر صلى الله عليه وسلم النبي يقول بلغة رمضان ويكفي ó wá tó gbìyànjú ó fi mẹ́fà ó fi mẹ́fà sí nínú oṣù táwa yìí sí ṣàwáàlì ànábì ní ẹ̀mẹ́ tó tọ́lọ́ wọn sọ ní kẹ́ẹ̀lẹ́ kásùyà ló dáhà bí ìgbà pé yẹn gbogbo ìgbé ayé ẹ̀ ó fi gbà lọ́wọ́ ọdún òní ìbò ìsìláàmù ò ti yọ̀ǹda fún wa ká ti àwẹ̀ gba ká gbà wẹ̀ lọ́dún yìí kú àmọ́ àwẹ̀ ẹgbẹ́ tí yẹn lè gbà tí ó ṣe dédé ìgbà wẹ̀ lọ́dún yìí kú àwẹ̀ ẹgbẹ́ lè gbà bá àwọn ọ̀dà náà wá sí mẹ́fà ní nínú ṣàwáì ẹ wà ń kọ́ńkọ́ mùsùlùmí afẹ́ dàgbà pé nígbà tó yọ̀ lọ́dún wa ń láyé ìfọ̀mẹ́ra àbẹ̀ àbá mẹ́fà tó kó ṣe àbẹ̀fẹ́ fáwọn yẹn ní àbí súnà ó bẹ̀rẹ̀ bá mùsùlùmí ti dé ìbéèrè bẹ́ẹ̀ ẹni tó mọ̀ tó wá sí láyé ìbéèrè bẹ́ẹ̀

jọ̀wọ́ mùsùlùmí ẹni ká máa gbà wí àwọn ẹni tí ń ti lára àbí ọlọ́mọ sàfihàn ọlọ́run àyẹ̀wò àkùgbà ẹ̀rọ náà ìtàn là ń gbà lọ́wọ́ báyìí ìtàn kò ṣàwárí bí ìbá yára kò ní ìgbà bí ìbá yára kò ní ìgbà má sì tó dákẹ́ yẹn gbà rí àwọn èdè ìbẹ̀ lára báyìí hàn kó tó wá tán pápátá bákan náà ẹtún bẹ́ẹ̀ o wọ́n tó fẹ́ràn àwẹ̀ ẹ̀yin aláwẹ̀ rájàbù tẹ́ fẹ́ràn àwẹ̀ àwọn àwẹ̀ bẹ́ẹ̀ tó kẹ́ gbogbo kọ̀mẹ́t kọ̀mẹ́t kọ̀mẹ́t ẹ máa gbà á alẹ́bí sallallahu alaihi wasallam ó lè ní a máa gbà lójú mọ́ndé ìkóyọ̀ ìwọ́n bí yàrá ìbá èyí ò sọ ká máa sọjú ọ̀bí rẹ o kọ́ ẹ sọjú ọ̀bí rẹ máa gbà lójú mọ́ndé àló ní àgbà pẹ̀lú eléyìí táà náà lè máa gbà lọ́dọ̀ tó bá bí wa jẹ̀ máa àgbà o tó gbé àwọn sọ́lá sọ́lá pẹ̀lú àgbáyé àwọn sálàmù ààrẹ àwọn sálàmù kan pàtàkì lọ́wọ́ sàálì àlè Muhammad sálàmì sọ̀rọ̀ yìí fún táwọn pọ̀ yìí lọ́dún pé àwọn ọmọ ìgbà lọ́jọ́ tí wọ́n bí àwọn àbọ̀ ọ̀dàn ò bẹ́ẹ̀. báyìí èyí tá àlejò àwọn náà gbà. kọ́míìn àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àlè wàsálà wọ́n lè fi lọ́dọ̀ gbígbà àjọ kọ́míìn ó ní àrísì gbogbo sẹ́sìn yẹn bá ṣe tẹ́lẹ̀ bá ṣe ní ọ̀sẹ̀ yípo ọjọ́ kọ́míìn kó jẹ́ pé tó máa ń gbé iṣẹ́ mi lọ kárẹ̀ kékeré ní kárẹ̀ wa bẹ́ẹ̀ tó bí àwọn ẹ̀dá púpọ̀ bí ọ̀rọ̀ sọ ọba olúwa ní gbogbo sẹ́tọ́ máa nẹ́bí adáwọn bá ṣe ìlàwó òun lónìí ìlà ṣìyà àwọn ìlà sọ́ọ̀ àyàfi àwọn ẹnìkan nìyẹn ìlà wùlí ìmọ̀lẹ́ subhanallah gbogbo sẹ́tọ́ máa nẹ́bí adáwọn bá ṣe tiẹ̀ ní àfàwọn ẹnìkan ẹ̀rọ tá ti ta ló ní jẹ̀mọ́ ìtàn tí lọ́wọ́ ta ló ní Allah subhanahu wa ta'ala olóni gbogbo ẹ̀ àwọn onímọ̀ ní kí ló fa ààwẹ̀ òun nìkan ló súnmọ́ sí ìkíláàsì mú ọ̀pá pátá ẹ̀dùn agbáwẹ̀ òun ló kàn ń gbáwẹ̀ èyàn lè ráyè ọjà látàn tí ó tilẹ̀kùn máa ń lásìkò tá a jẹ́ wáyé àwọn oúnjẹ náà gbóló yóò ra ata nílé wọlé ó tó jáde ah àwọn yìí lágbára ọlọ́run bá mọ̀ alimohim ó túnbọ̀ pé àwẹ̀ pàtàkì ọlọ́run ti ṣàfihàn àìsọ́dọ̀ rẹ̀ ọlọ́run ṣàfihàn ọlọ́run وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم adáwọ̀pẹ́ fọlọ́wọ́n bá àlékún kí ọlọ́run orin àjẹjẹ kọ́ ọlọ́run ọba àlẹ́ sallallahu alaihi wasallam. bàbá bá Ramadan àwọn ọmọ ìsàfẹ́lì náà Ramadan kí ló fún lẹ́yìn Ramadan àbíká láwọn ẹ̀kọ́ wọ̀rọ̀ náà ẹ̀kọ́ wa kan. Ramadan tó tó wọ sínú ilé ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà kéèké pa àwọn ọkùnrin lọ́pọ̀lọpọ̀ ọlé àájẹ àámu àwọn ọkùnrin yà àájẹ àámu ọkùnrin yà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́mọ̀ yà sí báyìí bá wọn ń bọ̀ wọn máa yà sí báyìí bá wọn ń bọ̀ wọn mú ra pé á àwọn ẹgbẹ́ òun ní wọn fi ń lágbára lọ́dún wáyà pé kílà àti gbàyà báyìí ní kí ni ẹ̀ ẹ̀mọ́ tó fà kìí fowó ọbẹ̀ lẹ̀tẹ́lẹ̀ kìí fowó ọbẹ̀ lẹ̀tẹ́lẹ̀ lójó kàláyà láàrin oṣù kan wá fowó kí ló ti ọ́ wà lẹ́hùn gbalada ni ìṣẹ̀lá Muhammad sallallahu alaihi wasallam ó léyìn òní fi kankan sí ẹnu ìyàwó rẹ̀ àbíkọ́ náà kọ́ ládàá nǹkan kó sàrà ojúṣe wa ni ká máa tọ́ àwọn ìyàwó wa ká máa fún wa lóúnjẹ wọn mú ká kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà èkó náà wà láti jọ yìí báyẹ̀ ti dé làwọn náà wá súnmọ́ pé kì í lọ gbàwé lé láàrin oṣù kan nìkan láti fi ọ máa bọ̀ wọ́dọ̀ ọkọ rẹ̀ ọlọ́run sì ọ̀rọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ẹ̀yìn náà lẹ́nu wọn lè wú kí lọ fi ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀yìn náà ní tó gbogbo bùkátà ayé yín ẹ̀kí dáadáa wọn lọ́rùn à ń tọ́jú ọmọ lónìí àwọn obìnrin ni kò sí ẹkú ilẹ̀ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi

ìgbà tó kọ yín ìgbà tí tí ọ̀rọ̀ dáná dé kó tó dé ẹmọ bẹ́ẹ̀ tí kọkọ yín ní ẹmọ ọlọ́pàá yín tẹ̀lé ti kọkọ yín ìkélé ìbòjẹ fún ẹ àti báyìí tẹ̀rọ jẹ ní àti báyìí ìkélé ìbòjẹ fún. ìgbà tí ọ̀rọ̀ dáná dé èyí tó fi tó bá fún yín ẹ̀rù mi lọ rà àbá ọpọlọ ọkùnrin àti mi náà lè ṣe yọ báyìí ẹ̀fọ́ ọkọ̀ onígbẹ́gbẹ́ náà parí respect tá ọkọ̀ wa yìí nígbà gbòjè fún wa kìí ṣe ràn gbogbo ọjọ́ ayé lóye kọ́kọ́ yìí máa fi tó dáa jẹun pé inú àwẹ̀ nìkan ní máa fi tó dáa jẹun ọjọ́ fi jẹun ẹ̀kọ́ pọ̀ tá a kọ́ lọ́wọ́ náà ẹja padà sí kí làwọn ń ṣe nínú rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà dáadáa nínú Ramadan àbíọ́nà balẹ̀kíọ́lá já sọ̀pọ̀lọ̀ pẹ̀lú ayé o aláìlá ìlọ́lá gbogbo ìbádà tá a ṣe Ramadan ọlọ́ta gbà lọ́wọ́ ọlọ́run àwọn kùjẹkùjẹ wa tó kùjẹ káàtó alábòjúkù lọ àbójúkù mọ́ ọlọ́run وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمه الله وبركاته اللهم أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله